lúùkù orí kejìlá ní àkókò yìí ogunlọ́gọ̀ ènìyàn péjọ wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n fi tẹ ara wọn mọ́lẹ̀ jésù kọ́ bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ náà ó ní. ẹ ṣọ́ ara yín nípa ìwúkàrà àwọn farisí àwọn alágàbàgebè ṣùgbọ́n kò sí ohun kan tí a fi aṣọ bò tí a kò ní sí aṣọ lórí rẹ̀ kò sì sí ohun àṣírí tí ènìyàn kò ní mọ̀ kí ẹ mọ̀ pé ohunkóhun tí ẹ sọ ní ìkọ̀kọ̀ a ó gbọ́ nípa rẹ̀ ní gbangba ohun tí ẹ bá sọ nínú yàrá lórí òrùlé ni a ó ti pariwo rẹ̀ mo ń sọ fún yín ẹ̀yin ọ̀rẹ́ mi pé kí ẹ má bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara tí kò tún sí ohun tí wọ́n lè ṣe mọ́ lẹ́yìn rẹ̀ n ó fi ẹni tí ẹ bá bẹ̀rù hàn yín ẹ bẹ̀rù ẹni tí ó jẹ́ pé nígbà tí ó bá pa ara tán ó ní àṣẹ láti tún sọ ènìyàn sínú ọ̀run àpáàdì mo sọ fún yín ẹ bẹ̀rù olúwa rẹ̀ mo ṣe bí kọ́bọ̀ méjì ni wọ́n ń ta ológoṣẹ́ márùn-ún síbẹ̀ kò sí ọ̀kan nínú wọn tí ọlọ́run fi ojú fò dá àníṣẹ́ gbogbo irun orí yín ni ó níye ẹ má bẹ̀rù ẹ níye lórí púpọ̀ ju ológoṣẹ́ lọ mo sọ fún yín gbogbo ẹni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn ọmọ ènìyàn yóò jẹ́wọ́ rẹ̀ níwájú àwọn áńgẹ́lì ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn ni a ó sẹ́ níwájú àwọn áńgẹ́lì Ọlọ́run ẹnikẹ́ni tí ó bá sọ ọ̀rọ̀ kan lòdì sí ọmọ ènìyàn a ó dáríjì í ṣùgbọ́n ẹni tí ó bá sọ̀rọ̀ àfojúdi sí ẹ̀mí mímọ́ a kò ní dáríjì í nígbà tí wọ́n bá mú yín lọ sínú ilé ìpàdé àti síwájú àwọn ìjòyè àti àwọn aláṣẹ ẹ má ṣe dààmú nípa bí ẹ ó ti ṣe wí àwíjàre tàbí pé kí ni ẹ ó sọ nítorí ẹ̀mí mọ́ yóò kọ́ yín ní ohun tí ó yẹ kí ẹ sọ ní àkókò náà ẹnìkan nínú àwọn ènìyàn sọ fún un pé. olùkọ́ni sọ fún arákùnrin mi kí ó fún mi ní ogún tí ó kàn mí. jésù dá a lóhùn pé. arákùnrin ta ni ó yàn mí ní onídàájọ́ tàbí ẹni tí ń pín ogún kiri. jésù wá sọ fún àwọn ènìyàn pé. ẹ ṣọ́ra ẹ ta kété sí ojú kòkòrò ní oríṣiríṣi ọ̀nà nítorí ọ̀pọ̀ dúkìá nìkan kọ́ ní sọ ní di ènìyàn. jésù bá pa òwe kan fún wọn ó ní ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ìkórè oko rẹ̀ pọ̀ púpọ̀ ó wá ń rò nínú ọkàn rẹ̀ pé kí ni n bá ṣe o nítorí n kò rí ibi kó ìkórè oko mi pamọ́ sí ó ní mo mọ ohun tí wọ́n ṣe ńṣe ni wọ́n wò àwọn abà mi wọ́n wàá kó àwọn ńláńlá mìíràn níbẹ̀ ni wọ́n kó àgbàdo mi sí àti àwọn ìkórè yòókù wọ́n wàá sọ fún ọkàn mi pé ọkàn mi o ní ọ̀pọ̀ ire oko tí ó wà ní ìpamọ́ fún ọdún púpọ̀ ìdẹ̀ra dé máa jẹ máa mu máa gbádùn ṣùgbọ́n ọlọ́run wí fún un pé ìwọ aṣíwèrè yìí ní alẹ́ yìí ni a ó gba ẹ̀mí rẹ padà lọ́wọ́ rẹ ta ni yóò wá jogún gbogbo ohun tí ó kójọ wọ̀nyí bẹ́ẹ̀ ni yóò rí fún ẹni tí ó tó ìṣòro àjọ fún ara rẹ̀ tí kò ní ọrọ̀ lọ́dọ̀ ọlọ́run. jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé nítorí èyí ni mo ṣe sọ fún yín pé kí ẹ má máa páyà nípa ẹ̀mí yín pé kí ni ẹ ó jẹ tàbí pé kí ni ẹ ó fi bóra nítorí ẹ̀mí ṣe pàtàkì ju oúnjẹ lọ ara sì ṣe pàtàkì ju aṣọ lọ ẹ ṣe àkíyèsí àwọn ẹyẹ wọn kì í fúrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kò ní ilé tí wọ́n ń kó nǹkan pamọ́ sí bẹ́ẹ̀ ni wọn kò ní abà síbẹ̀ ọlọ́run ń bọ́ wọn mélòó mélòó ni ẹ fi sàn ju àwọn ẹyẹ lọ ta ni nínú yín tí ó lè páyà títí débi pé yóò fi ẹsẹ̀ bàtà kan kún gíga rẹ̀ nítorí náà bí ẹ kò bá lè ṣe ohun tí ó kéré jùlọ kí ló dé tí ẹ fi ń páyà nípa àwọn nǹkan yòókù ẹ ṣe àkíyèsí àwọn òdòdó inú igbó bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wú ṣùgbọ́n mo sọ fún yín pé Sólómọ́nì pàápàá nínú ọlá rẹ̀ kò wọ aṣọ tí ó dára tó wọn bí ọlọ́run bá wọ koríko ìgbẹ́ láṣọ báyìí koríko tí yóò wà lónìí tí a ò fi dáná lọ́la mélòó mélòó ni yóò fi aṣọ wọ̀nyí ẹ̀yin onígbàgbọ́ kékeré yìí nítorí náà ẹ̀yin ẹ má máa páyà kiri nítorí ohun tí ẹ ó jẹ nítorí pé irú nǹkan báwọn yìí ni àwọn aláìgbàgbọ́ ayé yìí ń dààmú kiri sí bàbá yín ṣá mọ̀ pé ẹ nílò wọn ṣùgbọ́n kí ẹ máa kọ́kọ́ wá ìjọba rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni yóò fún yín pẹ̀lú ẹ má bẹ̀rù mọ́ agbo kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fún yín ní ìjọba rẹ̀ ẹ ta àwọn ohun tí ẹ ní kí ẹ fi ṣe ìtọrẹ àánú ẹ dá àpò fún ara yín tí kò ní gbó láéláé ẹ tò ìṣúra tí ó dájú jọ sí ọ̀run níbi tí olè kò lè súnmọ́ tí kòkòrò kò sì lè bà nǹkan jẹ́ nítorí níbi tí ìṣúra yín bá wà níbẹ̀ ni ọkàn yín náà yóò wà ẹ wà ní ìmúrasílẹ̀ kí ẹ di ara yín ní àmùrè kí àtùpà yín wà ní títàn kí ẹ dàbí àwọn tí ó ń retí olúwa wọn láti padà ti ibi ìgbéyàwó dé nígbà tí ó bá dé tí ó bá kan lẹ̀kùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò ṣí ilẹ̀kùn fún un àwọn ẹrú tí olúwa wọn bá dé tí ó bá wọn tí wọ́n ń ṣọ́nà ṣe oríire mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò di ara rẹ̀ ní àmùrè yóò fi wọn jókòó lórí tábìlì yóò wá gbé oúnjẹ ka iwájú wọn bí ó bá dé ní ọ̀gànjọ́ tàbí ní àkókò ìdájí tí ó bá wọn bẹ́ẹ̀ wọ́n ṣe oríire kí ẹ mọ̀ èyí pé bí ó bá jẹ́ pé baálé ilé mọ àkókò tí olè yóò dé kò ní fi ilé rẹ̀ sílẹ̀ kí ó lè kó o ẹ̀yin náà ẹ wà ní ìmúrasílẹ̀ nítorí ní àkókò tí ẹ kò nírètí ni ọmọ ènìyàn yóò dé. pétérù wá bi jésù pé olúwa àwa ni ó pa òwe yìí fún tàbí fún gbogbo ènìyàn. olúwa sọ pé ta ni olóòótọ́ àti ọlọ́gbọ́n ọmọ ọ̀dọ̀ ẹni tí olúwa rẹ̀ fi ṣe olórí àwọn ìránṣẹ́ ilé rẹ̀ pé kí ó máa fún wọn ní oúnjẹ lásìkò ọmọ ọ̀dọ̀ náà ṣe oríire tí olúwa rẹ̀ bá bá a tí ó ń ṣe bí wọ́n ti rán an nígbà tí ó bá dé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé olúwa rẹ̀ yóò fi ṣe ọ̀gá lórí gbogbo nǹkan tí ó ní ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ náà bá rò ní ọkàn rẹ̀ pé yóò pẹ́ kí olúwa mi tó dé tí ó wá bẹ̀rẹ̀ sí í lu àwọn ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin tí ó ń jẹ tí ó ń mu tí ó tún mutí yó ní ọjọ́ tí ọmọ ọ̀dọ̀ náà kò retí àti ní àkókò tí kò rò tẹ́lẹ̀ ni olúwa rẹ̀ yóò dé yóò kùn ún wẹ́lẹ́wẹ́lẹ́ yóò sì fún un ní ìpín pẹ̀lú àwọn aláìṣòótọ́ ọmọ ọ̀dọ̀ tí ó bá mọ ohun tí olúwa rẹ̀ fẹ́ ṣùgbọ́n tí kò múra sílẹ̀ tí kò sì ṣe ìfẹ́ olúwa rẹ̀ yóò jìyà púpọ̀ ṣùgbọ́n èyí tí kò bá mọ̀ tí ó bá tilẹ̀ ṣe ohun tí ó fi yẹ kí ó jìyà ìyà díẹ̀ ni yóò jẹ nítorí ẹni tí a bá fún ní nǹkan púpọ̀ nǹkan púpọ̀ ni a ó retí láti ọ̀dọ̀ rẹ̀ ẹni tí a bá sì fi nǹkan púpọ̀ ṣọ́ nǹkan púpọ̀ ni a ó béèrè lọ́wọ́ rẹ̀ iná ni mo wá sọ sí ayé ìbá ti dùn tó bí ó bá bẹ̀rẹ̀ sí í jó ìṣẹ̀lẹ̀ burúkú kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi ara mi kò lè balẹ̀ títí yóò fi kọjá ẹ má ṣe rò pé àlàáfíà ni mo mú wá sí ayé bẹ́ẹ̀ kọ́ ará mo sọ fún yín ìyapa ni mo mú wá láti ìgbà yìí ẹni márùn-ún yóò wà nínú ilé kan àwọn mẹ́ta yóò lòdì sí àwọn méjì àwọn méjì yóò lòdì sí àwọn mẹ́ta bàbá yóò lòdì sí ọmọ ọmọ yóò lòdì sí bàbá ìyá yóò lòdì sí ọmọ rẹ̀ obìnrin ọmọbìnrin yóò lòdì sí ìyá rẹ̀ ìyàkọ yóò lòdì sí ìyàwó ilé ìyàwó ilé yóò lòdì sí ìyàkọ rẹ̀. jésù tún sọ fún àwọn ènìyàn pé. nígbà tí ẹ bá rí i tí òjò sú ní ìwọ̀ oòrùn ẹ ó sọ pé òjò yóò rọ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí bí atẹ́gùn bá fẹ́ wá láti gúúsù ẹ máa ń sọ pé ooru yóò mú bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ̀yin alágàbàgebè ẹ mọ àmì ilẹ̀ àti ti ojú sánmọ̀ ṣùgbọ́n ẹ kò mọ àmì àkókò yìí kí ló dé tí ẹ̀yin fúnra yín kò fi lè mọ ohun tí ó tọ̀nà bí o bá bá ẹni tí ó pè ọ́ lẹ́jọ́ lọ sí kóòtù gbìyànjú láti yanjú ọ̀rọ̀ náà pẹ̀lú rẹ̀ bí ẹ ti ń lọ lọ́nà bí bẹ́ẹ̀ kọ́ ó lè fà ọ́ lé adájọ́ lọ́wọ́ adájọ́ yóò bá fi ọ́ lé ọlọ́pàá lọ́wọ́ ni ọlọ́pàá yóò bá tì ọ́ mọ́lé mo fẹ́ kí o mọ̀ pé o kò ní jáde kúrò níbẹ̀ títí ó fi san gbogbo gbèsè tí ó jẹ láì kù kọ́bọ̀.